بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أتل ما أهي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته wọ́tàkà sùfà ní alifásì bí wọ́tà fúsàn ní màánìbì fàyínàwó nínú àfúlà lèlè àmàlì àtàfà ọmọọmọ àfin láti lè kéré àti àfúlà lòmínà ní mẹ́jì ọ̀jọ̀wọ́ máa fílẹ̀ kórè àní nínà ní àyàtì sitatu alaafin wasi tatu miafin wasi tatu wasi tuuna alifun mini a amuru wa alifun mini a nahayu alifun mini a waadu wa alifun mini a wahidu alifun mini a kọsaadu. Gracias. Mm. وهاتوا النساء صدقاتهن مهلة فإن تبن لكم عن شيء من نفسا فكلوه عليا مريئا wàlẹ́ àtúntò sùpà háàhà àwọn àlàkùn àlàtí jàlá làhùlàkùn kìyàmá wàrísùkúrú sí á wàfíṣúhùn wàkúlù làhùn kàwọlá màrúfà wàbùtàlú lìyàtà máa. حتى إذا بلغوا نكاحا فإن تبنا فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأسجدوا عليهم وكفى بالله حسيبا الحمد لله رب العالمين يا رب يوم قدير وعدل وعيد يا رب يوم قدير وعدل وعيد ìdáwà sáyé náà. Ìlà tó lè bá dàdé àwọn ọ̀sáàbí àwọn Onídáwà sáyé náà. Ìlà tó lè bá dàdé àwọn ọ̀sáàbí àwọn Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ. Ìyọ́nú rẹ ló fi ń kó wá jọ. ọlọ́run wọ́n sì bínú ẹ̀tọ́ afáwọn wọ́n sì jẹ́ àkójọ ọ̀bànújẹ́ o ṣé kò ṣe èsì ọ̀rọ̀ ọlọ́run ń bẹ́ o akọ̀ náà ìdùnnú ló fi ń kó wa jọ. àwa dúpẹ́ lọ́n jẹ́ ayọrí ẹ̀ láyọ̀. a tún wá fi àsìkò yìí ṣàdúrà fún àwọn àlùfáà wa àgbà òní láti sẹ́yìn abdulbaki muhammad àyìnbá wọn láàhùn agàfàrà láàhùn ẹni dáríjì wọn o orí padà ajá tí wọ́n fi sílẹ̀ òun náà rí o àwọn ò tí ì ní iṣẹ́ rẹ kan èyí tí wọ́n ṣe é lẹ̀ náà rè náà kó fáwa náà ṣe é ṣe. lẹ́yìn náà a ti gbogbo wa lápapọ̀ látòrí àwọn àmírù wa ọba wa alága àfáàgbà àti gbogbo àwọn tí ń bá iṣẹ́ ọlọ́run lọ fẹ́ẹ́ wẹ̀yìn lóò nípa rẹ̀ mọ́ ní ó ti àwa náà àǹfààní tí a ti síwájú lónìí ká tó bọ́ sínú àkùrà òun náà ni a ti gbà sọ́wọ́ ó fẹ́ sọ fún wa nípa ẹ̀yin aláàánú ah, ẹ mọ́ káàárẹ̀ o.

àwọn àfáà tí wọ́n gbàgbọ́ yé ntọ́lọ́ ń sọ àti èyí tí ìjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ sọ kíkẹ́ àtúnlá máa bá bí wọ́n tún wá ń ṣe wá àtúnfà wa náà. wọ́n ní ká gbìyànjú o gbogbo wa náà ní ká gbìyànjú ká máa tọrẹ àánú bóyá ó kéré ni ìwọ mọ́rò kò kéré bó sì pọ̀ gbà pé ọ̀dọ̀ ọlọ́run náà ni oore ti ń wá ìtọ́rẹ àánú ṣe pàtàkì ó ṣe pàtàkì ká mọ ṣé ọlọ́mọ ti fún alágbára. dájúdájú àwọn oore mẹ́wàá oore mẹ́wàá kan ó ń tó bá lè mọ sọ rẹ. àwọn oore náà ó sì gborí ìlọ́dọ̀ náà. Nínú àwọn ìwà mẹ́wàá tó gborí márùn-ún nínú rẹ̀ yóò máa wà fún ẹni tí ń ní gbèsè ayé ẹ̀, márùn-ún jẹ́ láti àmọ́. Àwọn ọ̀dọ́ tó sí ìwọ ọlọ́rẹ àwọn oore tí ó kọ̀ọ̀kan jẹ́ tiẹ̀ rèé o nínú ayé rẹ ìwọ rẹ nínú ọrẹ yóò sọ owó rẹ dúkìá rẹ yóò kékeré yìí tó ń yóò ṣokùnfà kí gbogbo ọlọ́run ó ṣe àfọ̀mọ́ fún ọ nínú àwọn ẹ̀ṣẹ̀. àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ fún ìwọ tó o máa sọ rẹ̀. dájúdájú ọ̀nà títa ọlọ́run àwọn ọmọ fi ti àdéhùn lọ a sì tún máa àrùn àrùn tí ò gbóògùn náà má fi ṣe wá o ètò gbóògùn náà má fi ṣe wá o táwọn wà láàfin àlùmí wá o ìtọ́rí àánú a máa fi àdánwò lọ o àìsàn máa mú kára ọ yá. àǹfààní kẹrin tí ń bẹ́ẹ̀ fẹ́ ń dáwọ́ lè máa tọrẹ. irúfẹ́ ẹni bí ọmọ ìgbàláàdá ẹni tí ń fi ìdùnnú sí inú ọkàn àwọn sáníkà inú wọn mọ dùn. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àǹfààní tí ń lẹ́ fún àwọn olùkọ́ rẹ̀ àánú. dájúdájú ìtọ́rẹ àánú yìí. yóò máa fa ìbùkún ọlọ́run tá ń pè ní àlùbáríkà yóò máa fà sínú dúkìá tí èèyàn bá ní yóò sì tún máa jẹ́ kí dúkìá lásìkò máa gba àyè sí eléyìí nìsín ọ jẹ́ àǹfààní márùn-ún sẹ́ni tí máa nínú ìgbésí ayé. ọ̀rọ̀ láìkì àmọ́. àkọ́kọ́ ẹ̀. ìtọ́jú ọ̀hún tóun ṣe yẹ yóò jẹ́ gbòógì ọ̀mbrẹ́là fún olówó rẹ̀ nínú ọ̀yanyan òun lágbára láìkì àmọ́. àǹfààní méjèèjì tí ó tún jẹ́ ẹni tí máa tọrẹ láìpẹ́ àmọ́. yóò jẹ́ kí ìṣirò iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ kú fúyẹ́. ẹ̀kẹta. yóò tún ṣe okùnfà sí òṣùwọ̀n fẹ́ẹ́rẹ́ rẹ̀ tí ó fi tẹ òṣùwọ̀n dáadáa. ẹlẹ́ẹ̀kẹ́ ni wàyí o. ẹgbẹ́ wa lè máa tọrọ tó dáa yóò tún ṣokùnfà kó kọjá lókè àṣìrà àti ẹ̀lú rọrùn. ẹlẹ́ẹ̀karùn-ún. yóò tún wá ṣe àlékún àgbéga ipò nínú ilé àlùjọ náà àwọn ọ̀rẹ́ ń ta àǹfààní ẹ̀lẹ́gbọ́n àwọn ọ̀tá àdáhùn náà tó wá súnmọ́ náà àwọn tó wá dá wa lára yá wọ́n tó kọ́ lórí. ìrẹ̀lọ́wọ́ ni أبعثكم تجري عليك Nígbà dúró, ọjọ́ ńlá ni ó, ọjọ́ ká dùn wájú ọ̀nà, ká wà ní dúró fún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún. níjọ́ náà omi jẹ́ ọ̀nà ọ̀dà lójú àwọn èèyàn. omi jẹ́ ọ̀nà ọ̀dà lójú wọn tí ọ̀nà sàn láti alẹ́jú wọn. wọ́n ò mọ̀ bá ọ̀rọ̀ wọn ní ìlànà àwọn ọ̀rẹ́ ọmọ èèyàn jẹ́ àìkè àmà kò ní sí bàtà lẹ́sẹ̀ o. òní sásọ lára o ìhòòhò ní ọmọ èèyàn wà o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gba wáyé. ọmọ èèyàn wà ní ẹni tí ò sọ̀rọ̀ ọ̀fẹ́ni ọlọ́run bá fún yóò sì wà ní

ó ní gbogbo èèyàn gbàgbé pé nǹkan kan bẹ lára àwọn ẹnìkan ò ní dá ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mà nǹkanìkú ni yóò tó yọ bó ṣe rí náà ká má ṣe iyèméjì ń bẹ́ẹ̀ ẹnu àwọn yìí àmọ̀ kọjá kó o sì lè padà mọ́ parí mu. ayé láti ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ti bọ́ sọ́run tán kò sí àfikún náà o kò sí ròrò kó o ẹ méjì á pe àlìkámọ̀ nírọ̀ o ẹ jẹ́ á máa rántí rẹ̀ pé ìgbà díẹ̀ lọ́lọ́run láálò láyé.

Àgbà iná àgẹ̀rù ní ilé wà ní aláwọ̀ ní àgbà iná Kò ní sẹ́kù láàrin gbogbo ẹ̀dá sí òòrùn ju ojú wọn mẹ́rin ẹ̀nà. Kò sì ní wọ̀. Bẹ́ẹ̀ ni àwọn àbá sọ nípa àánú Ọlọ́run. ohun tá à ń wò wọ́n sọ pé bóyá sánà ni wọ́n gbé sí. àwọn mẹ̀lẹ́kà kan ń fún ẹ pé àwọn gbé masínì bọ̀ọ̀mù ọlọ́run lọ́wọ́ bóyá ni wọ́n ló ń kà tí wọ́n ń fi sí gbogbo ojúmọ́ kí ìmọ́lẹ̀ agbára bó ṣe lágbára tó ọmọ máa wa. àánú ah, ọlọ́run lálò yíyọ tó rò gbá mú gbogbo èèyàn gbogbo ara ní àmọ́ sẹ́ẹ̀lù lóyàn dónú lé bíi kọ́kọ́ bọ́ọ̀tà ni òógùn ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe máa àti bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó ẹlòmíì kò ní ju kókósẹ̀ lọ ẹlòmíì ojúgun ni ọ wà ẹlòmíì ọ wà ń bára àjù ẹlòmíì ó dé àyà ẹlòmíì yọ ọmọ ṣẹ́sí lẹ́nu ọmọ ṣe àmùkán àmùkán nínú òógùn ọmọ èèyàn sì wà bẹ́ẹ̀ ní níta. ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún. Ohun tí wà rẹwà lọ́wọ́ ń jọ náà ara rẹ̀ ni wọ́n ń sọ fún àì. Bí ìtọ́rẹ àánú ẹ̀sìn kọ̀ọ̀kan bá wá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni ọ̀m̀bùrẹ́là tí wọ́n gbẹ̀lẹ̀ ọ lórí bí ó ṣe fẹ̀yìn. Ẹ tẹ́ni ní kò lè ṣàǹgbà ní àwọn ẹni eje ẹ jẹ́ ẹnìkan ní ìgbà àbẹ̀bá láìjẹ́ náà òun sọmọ yín lọ́wọ́ lásọ òun à àbíkẹ́ àtúmọ̀ olùgbà wọn torí náà ndị aláàánú ka rẹ o. bá Ní ọlọ́run ṣe gbé ètò ayé kalẹ̀ rèé, máa yìí ṣe lò ní ṣàlàyé. Ọlọ́run wá ń pàṣẹ fúnra yín pé. Wàhálà ló ọdún wá ìdàgbà. Ọlọ́run ni ẹ fún àwọn tẹ́ ẹ fẹ́ fi ṣe ìyàwó tẹ́ wọn sílé ẹ fún wọn ní owó òsanlé lórí wọn tá à sàdáàtì kọ́ jẹ́ ẹ̀bùn fún wa. Pàdé ẹgbẹ́ dára fún wọn lórí ìyẹn ọ̀gá ńlá. Ọlọ́run tí àwọn obìnrin náà bá wá bùn ó tinú ọkàn wọn wá wọn wá ọkùnrin ní díẹ̀ ń bẹ̀. Ọlọ́run ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní àjẹgbádùn ní àjẹgbémi pẹ̀lú ràn. Ohun tó lè ràn gbà ọ̀pọ̀ mọ̀lẹ́wá ní àdá òun mọ̀ yín bẹ̀. ولا تكن شهداء ولا تقول التي على padà sí ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn. Gbogbo ẹni tọ́mọ bá ń bẹ abẹ́ rẹ̀ Ọlọ́run bàbá rẹ̀ ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá òṣìṣì táwọn ọmọ òrukàn ń bẹ ní abẹ́ ẹ̀tọ́jú yín nígbà tí bàbá rẹ̀ ti kó láyé ẹni tẹ́ ẹ pẹ̀lú ọmọ òrukàn lẹ́ni tí ìpín ìbàlágà tó fi ṣàfẹ́kù bàbá rẹ̀ kódà bó gbó níyà bàbá ni wọ́n gbà pé ó ti lọ́mọ òrukàn. ọlọ́run ni ẹ̀yin bàbá àsìkú lọ́rọ̀ pé ìtọ́jú ọmọ yìí ọ̀dọ̀ yín lọ wà. àwọn dúkìá rẹ̀ ti ń bẹ lọ́wọ́ yín ẹgbẹ́ fún wọn. Ọ̀dọ̀ Àwọn tí wọn ò tí ì nínú ọmọ yìí. nípa dúkìá wọn tí ń bẹ lọ́wọ́ yín ẹ má wọn lọ́wọ́ ó gba wọn ò sí ìgbà. ọla ìjọba wà wà fún ìyá rẹ̀. tó ṣe pé dúkìá yìí lọ́lọ́ ń ṣe ní alámòjútó lórí ẹ̀. wọ́n lò fún nínú rẹ̀ ẹ

Ẹ bá ti wá rí pé ọgbọ́n ti ń bẹ lórí wọn, wọ́n ti mọ ń tà fowó ṣe. Ọlọ́run ní dúkìá wọn ti ń bẹ lọ́wọ́ yín, ẹ gbé fún wa, ẹ wá àwọn ẹlẹ́rìí sí i. فلا تأكلوها إدرارا وبدارا يجهرون ẹ̀yin bàbá àsìkú táwọn ọmọ òrukàn wà níta yín ẹ má jẹ dúkìá wọn ní ìjẹ ti àṣejù léè tí ọ̀lẹ́tọ̀ ẹ sì má kàn jígbe lé wọn lọ́wọ́ láì sí ìdàgbà wọn. Ẹni ọlọ́run bá ṣe ní ọlọ́rọ̀ nínú yín nínú ẹ̀yin tí dúkìá ọmọ òrukàn ń bẹ níkàpá yín ọlọ́run ní ẹ̀kọ́ adó. Gbogbo ẹ pé táníkà ni kọ́ jẹ nínú ẹ̀. ọjà ẹnu ẹ̀ lè sọ̀dà ó lè gba ara rẹ̀ sí oníjààbù sọgbọ́ tọ́mọ bá ṣe àmójútó oko bàbá rẹ̀ tàbí dúkìá tó fi ilẹ̀ gbára rẹ̀ sí alámòjútó tó bá já sí pé tálíkà nìwọ náà. Báyìí, alájà máa ń mọ ìlé wọn fún ara òun. ọlọ́run tó wá di fẹ́ gbé dúkìá àwọn èlé wọn lọ́wọ́. ẹ wá lẹ́rìí sí o. ọlọ́run lóun tó ló ní olùṣirò ọlọ́run tó ní ẹni ẹwẹ́ lẹ́rìí ni òun gan lọ́gá ẹlẹ́rìí. bá dàrú ọ̀dàrú mọ́nà lójú o. pọ̀ kódà ẹlòmíà tó máa dàrú mọ́ àwọn ẹlẹ́rìí wọ́n dàrú mọ́ lójú. ọlọ́run lóun ti tó ní olùṣèṣirò tó àwọn àbọ̀sínú tàfsírì ẹ̀bá yìí o. فهلوا إلى ما تعلمون فإن من شرع دار ما نؤتي Ọlọ́run kò jẹ́ ìlú àṣẹ ìlú. Ọjọ́. Ìgbàlá fún ìgbà, ṣọ́gbọ́n lásà wàá sì yẹn mọ́ọ̀nù á tún yàn ní pé ẹ fún wọn wàá tún yìn sáà ẹ fún àwọn obìnrin sọ́dọ̀ pọ́ọ̀kì hínà ní owó ìsanlélórí wọn bá ń pè ní márùn-ún. orúkọ tí ń jẹ́ pọ̀ o ọ̀kan bẹ̀ ni máàrù ọ̀kan bẹ̀ ni sọ̀dá àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. olúwa ní ní làtà wọ́n máa ní mọ́súdàrí wípé ọjọ́ ẹ̀bùn àti àtà àǹtí ìdìnnà sí ọjọ́ ẹ̀bùn. lẹ́yìn tó tinú tó tinú wá. ọlọ́wọ́ ní. Thank <laughs> you.

áńkùsù húnnàlà fún áńṣẹ́ ilé nílẹ̀ sọ̀dá wọ́n jọlọ sí àwọn nǹkan kan nínú sọ̀dá àti tí àwọn ẹlẹgbẹ́ wọn ń gbà wọ́n jọlọ sí wípé ẹ má ẹ má yìí tó bá. ọlọ́run tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ o kákò ní ìhù ẹjẹ́ o ẹgbàá o àní àrùn lè tó dùn. màrí á ní àjẹgbémì. ohun tí ọlọ́run sọ fún àríwá ọ̀rọ̀ ni pé èyí tí ọlọ́ọ̀gbáríkà pọ̀ nínú àwọn obìnrin ànábì sọ fún wa wọ́n ní ní ọ̀lẹ́ tí owó orí rẹ̀ máa ń wà pẹ́ẹ́pẹ́ẹ́. ndị tó sọ ilé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mama màmá míì wọn a máa kọ́ ọmọ wọn ọkọ rẹ̀ ìgbà ìwọ́ ti ẹgọ gọ̀ orí tí àbúrò ẹ gbà ibo orí tí ọ̀rẹ́ rẹ gbà lọ́wọ́ ọkọ ẹ̀ àlùbáríkà ni ó jù àlùbáríkà ló jù àlùbáríkà ni a rí nínú àwọn sàábìyà tó yẹ pé nǹkan ń fẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ ó ní pé kó ṣe ìsìláàmù obìnrin kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọ bá nàbì lọ sí màjínà arábìnrin kan wá ní òun ọ̀fẹ́ òun ó ṣe ìsìláàmù obìnrin fẹ́ ó lówó orí tó wọ̀ gbà lọ́wọ́ ẹ̀. gbogbo òyìnbó ń bọ̀ sọ́dọ̀ ti di Islam. sẹ́nu pé àlìkíámà làwọn ń bá yí. a sì rí tó jẹ́ sí pé ẹni tó yẹ pé kò ní nǹkan kan ó sì lọ bá ànábì obìnrin yóò fẹ́ fẹ́ aláàbẹ̀ mi lọ wá lọ wo níwò ilé tàbí sí wà láwọ́ ha tìmà ó làbó sóòka lé ní ibi sóòka ti tán ti ọ̀rọ̀ òka nu sẹ̀rí àná ìgbé pé ẹ wà bọ ìyàwó lọ́wọ́ o ọmọ ti ohun táwọn ẹni sọ ni pé ìwọ tó ń fẹ́ fẹ́yàwó tó lò ní ìkàkà lọ wá nǹkan wá ó dà bó ṣe ìka táwọn ìbò kéré tí àwọn báyìí fi dùn lóṣù. àtúrò àwọn tó yẹ pé àyà koran ní ọdún tẹ́ ìyàwó olóhùn ní ìkàkà àti òkà àti gbogbo ẹ̀. àwọn mi ní ewu lọ́wọ́ mọ̀ ní ẹni sọ́ọ̀tù yìí náà mọ̀ ẹ̀ àmẹ́ta ó ní kọ́ kà fúnyàwó ìyàwó ya kọ ní ṣọ́ọ̀tì kàwùsára o owó òsanlé lórí rẹ̀ nù sọ́tì ọlọ́run ló ti tẹ̀ lọ́rùn. èèyàn gbọ́dọ̀ ló o ụgbọ àwọn tí wọ́n bá ṣàdéhùn àwọn àfa àwọn yìí wà máa há kí ló máa ń lárùn nǹka àbẹ́kì àbàdà àbò ìyá àgbò báàfù ọka ọka gbá ọka wò. àwọn tó bẹ́yàwó ní wọ́n wà máa ya káàkiri lọ́dọ̀ ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ìgbéyàwó wọ́n bá kójọ wọ́n kójọ hàn gàgà wọ́n pe wọ́n gbẹ̀rú ìyàwó lọ́wọ́ láàmú gbà nígbà bá kó gbẹ wọ́n fi wọlé àárín bíi oṣù kan àlùkò mẹ́tò bẹ́ẹ̀ yàwó bá délé gbogbo nǹkan ìyá ọ̀nà díẹ̀díẹ̀. wọ́n náà fún àkọjá o ìjàmbá o ọlọ́run ọ̀pẹ oníjàmbá o ohun tí Islam wá ṣàtúnṣe nù ẹlòmíì sì wà tí ó sọ ìyàwó ẹ̀ gan ní kíkẹ̀ gidi gan yóò lọ pé à ṣé irú ọmọ ẹgbà ní sàn sì wọlé tó bá ìyàwó ti fara mọ́ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ mọ́sàn-án o bọ́ọ̀ bá sán ọ̀sán kíláàsì. ó náà láti sọ nípa arábìnrin kan tó kú láyé nígbèsè ayé àlẹ́ ní mọ́ọ́mù ọmọlẹ́yìn àlẹ́bí náà ni o ìgbà tí ó kú tí wọ́n wẹ̀ tán tí wọ́n jù tán. ànábì ni wọ́n lọ gbé wá si òfin òsì la àwọn èèyàn bá débi tí yọ wà nílẹ̀ ẹlẹ́kẹ̀ wa àwọn ilé èèyàn mẹ́rin lé kọ́kọ́ gbé kò wọ́n ti gbé ẹwà èèyàn fún àwọn tí o wọ́n tún wá gbé èèyàn mẹ́rin tó di mẹ́jọ wọ́n tún kò gbé wọ́n bá lọ sọ fún ṣe ọlọ́run ó wúwo ńlẹ̀ ju irin lọ ó wúwo ńlẹ̀ ju òkúta ńlá lọ tí ò ṣe ní wọ́n á lọ sọ fún ànábì wa àwọn ọmọ àtàlà wa béèrè ní ké ẹ̀ wá kí ló ń nípa ọkọ rẹ gbèsè ta lọ́jọ́ lówó kánà ó lòun náà ni òun ìyàwó rẹ̀ lọ́jọ́ lówó. owó sàdá àti tóun fẹ́ gbà ọlọ́run ó fọ́n ní dínárù mẹ́rin kò fóun o fi pariwo. Ah, àná mi arábìnrin ọ̀wá ní ìbú ọkọ rẹ ní àrùn sílẹ̀ lẹ olóhùn lè mú o lè mú ó ṣàdé ni àmẹ́sìn nígbò ìjì gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó di ọ ó ní òbí déédéé yẹ ọ̀wá gun ọlọ́run ó fi náà ṣé dín

ṣùgbọ́n ẹni ó kó ìlàyé tó fi dúkìá sáyé bí dúkìá náà ṣe pọ̀ tó àwọn èèyàn rẹ̀ ni wọ́n ní o wọn bá ní nǹkan kan lọ. nínú wọn ṣe orin ọlọ́kọ̀ọ́kọ́ bá mùsùlùmí sọ́gbèsè tó bá ní o ṣùgbọ́n ìjọ náà kò sí lọ́dún náà kò sí kò sí ìsìpá tí òun làálù tí ò sí ìdè ọlọ́run ni ta wa ní ọ̀gbà mi sanwó yìí o gbogbo èèyàn dákẹ́ tó jẹ́ ti rí bí nǹkan ṣe wà láyé lónìí kọ́nà wọn sàmì wà jù kọ́mọ̀rẹ̀ pé tí èèyàn fẹ́ wọ̀ lọ́rùn bọ́yá náà lẹ́nu ní ìlú níbi tó kí dúkìá fún adé. Ah, ṣé níbi káwá bẹ̀rẹ̀ pé ìdájọ́wà ní san káti ẹ̀sẹ̀ dínàrù láti ní one one thousand naira. àárọ̀ pé èèyàn tí ó gbé ọba náà náà kò sí nígbà tí ìjọlá ìjọlá ọba mú rẹ̀ láì ọba mú jáde oníkẹ́yìn kan bá ní ta ẹni tí ọba sábà ní rà ó ṣàánú ó bá ní bí ó pé dínárù mẹ́rin káfí san gbèsè. ọlọ́rọ̀ sọ̀dá kí là ń sọ òun lẹ́yìn fẹ́ máa fẹ́ obìnrin fẹ́ tẹ̀wọ̀n nífẹ̀ẹ́ jàǹbá fẹ́ ṣàdéhùn fún fẹ́ fún lówó orí wọn lọ́mọdélé lọ́mọdélé tán fẹ́ fẹ́ lẹ́kọ́ àmọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run. adé ádámà náà bóyá tó bá já sí pé ìfẹ́ ti wà láàrin yín tó wá báyàwó rẹ sọ̀rọ̀ ah, bí ọ̀gbọ́ ní ìmọ̀gbàgbé àdéhùn àdéhùn wọn ni àdéhùn ọwọ́ bàbá àti ìrẹ tó kù ni ah, rẹ̀ ó ti ṣùgbọ́n ọ̀bá gbèsè o. wọ́n bá wá ta ìsọlérò oṣù ọlọ́run sọlá ní ẹ̀kọ́ wa wọ́n á ní wọ́n lọ tó obìnrin wa. ṣé wọ́n ní ọkọ rẹ̀ jẹ́ lówó olóòlù wọ́n dá nípa ìyọ̀ǹda rẹ̀ ọlọ́run ó fi ọ́fíà mẹ́rin ó fi rẹ̀ náà tó ọ̀fẹ́ bẹ́ẹ̀ olóòlù ìyàwó àgbà bí mẹ́rin mẹ́rin rẹ̀ ó pé lórí gbogbo èèyàn ní dẹ́wọ́ gbà ọ́ ọba yìí dẹ́wọ́ àná mi ní lábá rákàlá ìlàjì àlùbáríkọ ọlọ́run ló kó lára rẹ àti nínú owó tó ọtẹ́wọ́ gbà yìí. Ah. Kí ló bàbá mi lè sọ bẹ́ẹ̀? Torí pé obìnrin yẹn jẹ́ ọ̀dájú. Ọ̀dájú. lẹ́yìn náà ó tún fi ayé borí ọ̀run ẹ wọ ọ̀nà tí ìgbàgbà tí ìgbàgbà wà dé náà nínú ọ̀fẹ́ obìnrin náà ó ṣe pèsè bí ní kéèkú gbára bàrà ìgbésí ayé rẹ̀ tí mo sì tẹ́wọ́ gbà ní o ti wá san owó kó bẹ̀rẹ̀ nǹkan lẹ́yìn ni ló ṣe ń gbé a òjíṣẹ́ ọlọ́run lànà bí. àmẹ́mi ní gbèsè yẹn ló mi mọ́lẹ̀ tí ò fi jẹ́ kó ṣe é gbé. nígbà náà ni o lélẹ́yìí ń ṣẹlẹ̀ o kò lè ṣẹlẹ̀ mọ́ lásìkò yìí o. wọ́n gbé. Oh, God.

lọ́dún lè kọ́ ìdílé. ṣé nínú àwọn àmúdá yẹn nípa pé ó kéré àwọn tí ń ṣe iṣẹ́ wọn kéré lẹ́sùn náà òun náà ni àwọn àmúyẹ́ tí ń ṣẹlẹ̀. ṣùgbọ́n lọ́sẹ̀ tòní ah, àwọn ìṣẹ́ ìgbóhùn ti pọ̀.

wọ́n ní yàrá ala rẹ̀ ṣé bá ṣe máa gbọ́ ọmọ àmẹ́bí lọ́nà ń fẹ́ lé ìṣàmì pé ilé o ń gbọ́ wá di àtúbọ̀tán ayé ẹ̀ ní gbọ́yẹ̀ máwọ́. lórí iṣẹ́ ẹbú ti pọ̀ jù. ó ní àwọn tí wọ́n máa ń jókòó tí wọ́n ń dalẹ̀ sí láàrin ọjà ẹ rí i pé àwọn ní wọ́n ṣe kọjá àwòrán máa fọ́ dúró àwọn tó sì jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ògbó òun máa tó ló ti pọ̀ jù ó ti di wọn mú ṣèkìdí òun ló ti jẹ́ pé àwọn àwọn àwọn ibi tá a ti wá lọ ni pé ẹ má ṣe jàǹbá o ẹ má tẹ obìnrin lọ́nà jàǹbá ẹ sì má bá wọn ṣàdéhùn tẹ́ ẹ̀ ní múṣẹ́ ọlọ́run ó béèrè tí ó béèrè o ń ẹ̀jẹ̀ mẹ́gbèsè ọlọ́run ti bù ú yàn ó ní ẹ̀tọ́ tí ń bẹ láàrin àwọn ẹ̀dá síra síra wa ni. ọlọ́wọ́ ń sọ fún ayé pé tí wọ́n bá wá yọnu sí nǹkan kan fún ọbịa pé ẹ̀mẹ́jì tó bá o mi tó mọ̀ ma pé màá mú lòlẹ̀ àátò bá ti lẹ́yìn ọ̀rọ̀ àbùkù ìgbẹ̀yìn rẹ̀ yóò gbòrí ìfún ẹni kò ń bẹ̀. kí ni á rè láti láìsí àná fẹ́ gbọ́n tọ́nà ń sọ fẹ́ balẹ̀ mú jẹ láyé ẹ̀ lè mú jẹ lọ́rùn. lọ́sọ̀ lẹ́sìrọ̀ dáhùn àlàáfíà kàrí àtàlíkà ní ayé fáwọn ọlọ́run tó ṣe èsì ọ̀rọ̀ fáwọn àtẹ̀rà kórìíra pé àwọn òní gbà á tí wọ́n bá fáwọn kíláàsì yìí ọlọ́run ní tí wọ́n bá ti dọ́nú sí ìtọ́tọ̀ fún yín nínú tẹ́lẹ̀ láwọn gbà wọ́n ní kọ̀ọ̀kan lóye tó bẹ́ẹ̀ lọ nígbà tó ti wà láàrin ara ọlọ́run ẹ jẹ́ ẹ mi. ọlọ́run tó ń fụa, lọ fún wa olùwàlúwà lára tó tó àyíkàlẹ̀ àwọn ìyá tó ẹ jẹ́ bàbá òṣùkú tó ẹ jẹ́ àwọn ọmọ òrukàn ẹ̀yin lẹ̀ ń tọ́jú wọn nígbà tí bàbá rẹ ọlọ́run wá ń tò wọ́n náà التي جعل الله لكم قياما ọlọ́run ya ẹ má gbé dúkìá àyọ́ àlẹ́ àwọn ìyáwó ẹ̀yin tẹ́ ẹjọ́ bàbá àsìkú tẹ́ wà nípò ẹni tí mójú tó àwọn ọmọ òrukàn. àwọn ọmọ òrukàn yìí lónìí ìgbà tí wọ́n bá jẹ́ súpàáwù súpàáwù tẹ́ àlùmọ́sìnrin náà nínú àlùyá ìwádìí ìṣọ́ ìwásìdìyà wọ́n ní àwọn tí ò mówó ná àwọn ìnàkúnà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pépébẹ wá fún un lówó kan ó lè súùtì lówó ní àwọn ẹlẹ́wọ̀n kò tí ì o ayáwó wá là fún owó o. àlàtí tí áìdí fún ti ń bẹ lọ́wọ́ yín ẹ má ti gbé ẹ má bẹ̀rẹ̀ pé bí wàá ti bí wàá ti lè ṣe kó dé ìgbógun bàbá rẹ̀ náà ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ o. àlàtí jẹ́ àlàlà òlàkùnrùkì àmọ́ ó ẹgbẹ́ ẹ̀yìn náà lọ́nà ṣe lálámòjútó dúkìá náà àwọn àfọ oníkàfẹ́rì wọ́n ní kìyà mọ́rin wọ́n ní mọ́sídárì. kọ́ọ́mà àkóónù ìyá àmọ́ àwọn olùkọ́ wa lọ́n bá ní jẹun gbogbo ohun tí wọ́n ṣe kalẹ̀ èèyàn máa wá ẹ̀mí tí ó sì máa ṣe lórí ẹ̀ ọlọ́run lò wọ́n Ha! lọ̀bọ̀ ọlọ́run lò wọ́n gbogbo máa ń lóko sí jẹ́ ní àlàjé. alájẹ́ tí wọ́n ti ìfọ́ àgbà. Wọ́n tọ́jọ́ ti rántí o, bàbá wa ṣe lọ. Ṣé wá dé wá àṣìṣe fẹ́ ṣàdúrà? Wọ́n kò ti yà á náà. Àyẹ̀dẹ́ ẹ̀kọ́. Ẹ̀jìnlẹ̀rìn. Ẹ̀bà mi ilé òkú àbà. Kò ti yà á náà. Àwọn tó àwa la kú mọ́ kú mọ́ ni ẹ kíá amúrò ẹ̀ ni kú mọ́ ẹ o ìgbọ̀njọ́ náà láwọn ìkìyà mọ́ ọ̀jìnà yìí wọ́n ń gbà ní. ah wọ́n ń gbè o. Pàtàkọ́ mọ̀rọ́ bí àwọn ìgbà

bẹ́ẹ̀ aláwọ̀ òṣìkú ọ̀rẹ́ náà rẹ̀ ọ̀pọ̀ aláwọ̀ ń bàrà kì mẹ́rin jẹ́ kí ọlọ́run ti rán mi létí ọ̀rọ̀ ọ̀hún tó ní àárín gbàgbé ogun àwọn mẹ́rin yìí wọ́n sì fẹ́ yìí sì dìde àwọn wọ́n sì dàrí kọ́mà kọ́mà ìyàmọ́ àìsàkúmù nínú àhárí ṣùgbọ́n wọ́n sọ láàyè òwádìí kan pàrí lọ́yìn òun nà á gbégbé ìwádìí ìhà wọ́n ní lọ́lọ́run sọ pé àwọn ọmọ tí ò sí ìgbà ẹ má gbèjì bàbá wọn ti ń bẹ lọ́wọ́ yín. ẹmẹgbẹmí rẹ n'ụwọ torí wọn ò ní sí ìmọ̀ lò ó lòkùnà ó lò ó ìdíjẹ́ pé ọlọ́run ní ẹmẹgbẹmí àwọn tí ò sí ìmọ̀ ọgwụ ọ̀pẹ́ ìkìlá àti lọ́dọ̀ àwọn oníbòrò wọ́n ní kí ìyá mọ́yẹ wọn la lè ní kọ́yì kíyàmà kíyàmà àwọn káwà jẹ́ jámù kí mọ́tò mọ́tà tó mú lè ní amútíà amútíà amútíà tù. káwà ìdíje kí mọ́tò ó ti di òdiwọ̀n òdiwọ̀n òdiwọ̀n lè jẹ́ kí mọ̀ òdiwọ̀n nǹkan tá ni wọ́n pè ní ayé ákìrìmù nínú ha nínú àwọn dúkìá wọn tí ń bẹ lọ́wọ́ yín ẹ máa fún ẹ lóúnjẹ ń bẹ̀ ẹ má ṣe bí òun kan o ẹ má pé owó o tí ò sì tán sún fún wa nínú dúkìá wọn ìgbẹ́ ẹ̀rọ ṣèṣirò o. lọ́nà ìṣòro rẹ̀ wàkó olóòlà òǹkà ìlànà ọ̀rọ̀ tó dáa ni ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ tí wọ́n máa pa àwọn ọmọ òrukàn lẹ́kọ̀ọ́ náà ni ó fi wá ìlú tí wọ́n máa sọ fún pàrà tí bàbá àwọn bá wa ń bẹ láyé inú ìyá ẹ wà nìkan sáwọn ọbẹ̀rún ọlọ́run gbogbo ẹ̀yìn tí ọmọ òrukàn níta fáyé o ìdóhùnmọ́ ìdàtà jẹ̀lé ìlàtà ẹ máa bá wọn gbé nígbàgbé tó ṣe wà bìí tọ́ ìbínú amúhàlà ní nípa pípẹ́ máa fa ní dúkìá wọn tó wá di pé ìṣàlọ́ṣà bí wọ́n lẹ́ńtọ́gbọ́n.

éédéèyàn nínú nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn. pàtàkì àlùfòfò ń fi awáàlì àti rírò ṣe wọn lọ́nà ìdánwò kan ẹ lè fi aṣọ méjì lẹ̀ ẹ dára wò ná pé mú ìtọ́lá fẹ́ múnú méjèèjì bóyá ọ̀kan jẹ́ àlùkò bóyá ọ̀kan jẹ́ tuntun tó bá ti jẹ́ pé tuntun ló mú.

ẹdún ṣèdánwò kan nínú ìnira padà wọn. àtẹ títí ìfà balàgbó nìkan hà tí wọ́n fi tó dàgbà fún ẹni tó tó ìyàwó fẹ́ sọ́ọ́rú áláńdà wọ́n wà lé sí oṣù tó yàwó fẹ́. bóò lẹ́sìn màdúró tó yàwó fẹ́. bìlíìsì láàmì gba pé wọ́n ń lálàá torí alẹ́ ìbàlágà ọmọkùnrin ọ̀kan bẹ̀ ni kò máa lálàá kò máa lálàá pé òun nípasẹ̀ pẹ̀lú àwọn obìnrin tí nǹkan wà dà fúlà àmì kọ́bàlágà rẹ̀ tó bá yẹ pé nínú àwẹ̀ lọ ṣẹlẹ̀ bóyá ọmọkùnrin sùn lọ́sàn-án àwẹ̀ bábá lálàá pé òun bá ìyàwó kan ọlọ́mọdé kan òun bá láṣepọ̀ àlàyé òṣèṣẹ́ bẹ́ẹ̀ wọ́n dá kálámù bò ó méèyàn mẹ́ta àkọ́kọ́ ẹni oṣù ẹlẹ́ẹ̀kejì ọmọ ilé òsì ìbàlágà ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ẹ̀ńtọ́dákú náà ń gbà ní wa tí làákàyè ẹ ti lọ àsìkò oorun lọ́dá kú ìsìnkú àìlà nígbà tí ìtají wọ́n dín ní ìfẹ́ tó ẹ̀fẹ́ pé kò kírun àìlà lásìkò wọ́n ti dàjọ́ òkè ásírì lásìkò kan ti dájú ọyá ẹ̀kọ́ sí ìwọ tóun ẹsẹ̀ káàkiri àwọn mẹ́ta yẹn ni ìṣẹ̀lẹ̀ àníwọ̀ dákàlà mú iṣẹ́ wọn dúró ọmọdé tí tí ó gbàlágà ẹni kéyì ẹni tí làákàrí ẹ̀ tó yí padà sí ọ̀nà ohun tí ń ṣe ẹni kẹta ń kọ́ ẹni tó sùn ẹni tó sùn ọmọ nǹkan kan mọ́. ọlọ́run wá ń bá ọ̀rọ̀ lọ pé ìfẹ́bàdàgbò nìkọ́ ìkáhà tí wọ́n ti wá dé gómìnà ẹni tó torí àwọn ìfẹ́ ti di ẹni tó torí àwọn ìfẹ́ o ìlú ìtìláàmì wọ́n ti ń fún un lálàá ó ti ń mọ nǹkan kan nípa àti. lọ́wọ́ ń ṣe pé nínú àwẹ̀ ni. téèyàn bá sùn ní àwẹ̀ tó ń lálà pé nǹkan dà sí ìlà àwọn ẹ̀rẹ̀ ọ̀gá o fóun ní àwọn ní àsopọ̀ pẹ̀lú ìyàwó lọ́sàn-án àwẹ̀ àwọn ẹ̀rẹ̀ ọ̀gá ṣùgbọ́n nǹkan tó lọ sí ni pé ọ̀nà ọ̀wẹ̀ lọ́wẹ̀ tí ọlọ́là wípé òun ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ìyàwó sì ń lẹ́lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ wa ìyàwó ní àṣé àlálò ńlá ìyàwó òun òun òdodo àwọn dàpọ̀ má sọ báwọn nítorí pé nǹkan kan mo tí jáde lára rẹ ọkọ̀ọ̀kan lọ wọ ilé ìwòná wọ́n wọ̀ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ tó tó fi báyàwó rẹ láṣepọ̀ nígbà tó ti lálàá jáde lára rẹ sọ ní àṣepọ̀ báwo sọ àṣepọ̀ náà dán àlejò títí àtúnlá máa ń bá wọn ní tó bá yá tọmọ náà bá di ẹni tí àlejò ló kọ lù ẹni má bu ẹni kankan ara rẹ lójú wọ́n sọ pé orogún ìyá rẹ ló ṣe ọ́ wọn ló fẹ́ra rẹ o àwọn ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ àlàáfíà rẹ wọ́n ibi tí a wá ń lọ báyìí ibi tí a wà báyìí. ó ní àwọn àmì tí a rí pé eléyìí ti tóyàwó ní ẹgbẹ́ wa ìdí tóyàwó ní oṣù bàdàgà. àwọn ìsinmi tó yẹ pé kò rí ọ̀nà tàlà lílá pé ó dà ń kára tó tó ti kà omi tó kéèyàn di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹni wá dọdọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti mi ó lọ wọ́n ní àwọn ṣe ṣe tó nìyí rẹ̀ ọkọ tẹ́ ẹ̀ bá yé ọ lọ lásìkò yẹn ọ dàbí èso tó ti pọ́n tẹ́ ẹ tó wá sílẹ̀ kòkòrò ọ̀wọ̀ kòkòrò kòkòrò ọ̀bọ̀ sára èso tó pọ́n tẹ́ ẹ̀ ta. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìjẹun ọmọge, àwọn bàbá tí wọ́n lọ lọ́n bá mi tẹ́wọ́ àfẹ́kùbọ̀ wọn náà ọgbà wà o. tó pé bọ́mọ wọn wá ti ṣe éèlà kìíní àjọ ṣe ń lé wọn ilé ọkọ ẹ̀ ni wọ́n mú un. gbogbo nǹkan sì

tó bá tá a bá ti kéèsì gba à eléyìí ti ó ti bàlágà tàbí ó fi ẹyí là. ìwọ̀n orí ẹ̀ pọ̀ ná ní tàbí ìwọ̀n orí rẹ̀ ó pọ̀ sí ìwọ̀n orí. ìwọ̀n orí àwọn àmírù rẹ̀ fi léwọ̀n pọ̀. Ah, ah, please, uh, Ìta bá ti kò dáa sọ fìdí gbogbo ilẹ̀ lọ́wọ́ rámọ̀ ẹ̀. Adúgbọ́lá bọ̀lọ̀. Ẹ̀ṣẹ́ o. Nípa báyìí, obìnrin tó bá ti bàlágà ká ti tó bàlágà tàbó ṣe Haịla. ẹ ti ti sàmì ọkọ fún o. ọlọ́wọ́ ní tàbí lálẹ́sọ̀ rí òun ti dá bá ti wá rí fáwọn ọmọ náà wọ́n ti di ẹ̀ tọ́lọ́gbọ́n lórí abúsáré tó ń bẹ bí pé nwanne lẹ̀ fún àwọn ti aga. ọ̀nà ẹ̀nìhún ọ̀nà ẹ̀nìhún ló ó sì máa bá a ṣe yẹ́wó olùwárí pàdípà owó ilé ìlú àmì wàhálà o ẹgbẹ́ dúkìá bàbá wọn lọ́wọ́ o ọ̀nà àtàkù ló há ayọ́ àmì ẹ̀bẹ̀rù ọlọ́run gbogbo ọ̀pẹ́ ọ̀pẹ́ ọmọ òrukàn ẹ ti kó wọ́n sí ẹ wá ní bàbá ní ìgbàkan bẹ̀ ẹ jẹ̀jọ́ lọ́dọ̀ náà bí báwo sọ ló fi ilẹ̀ bẹ́ẹ̀ náà fi ẹgbẹ́ alámòjútó ọmọ òun kan. Gbèbéèrè àkín áyù ẹ má jẹ dúkìá wọn ní ọ̀nà tí ọ̀tọ̀. Ọ̀nà tó jẹ dúkìá ọmọ òun kan ni na tí wọn náà bá sí òwò ara rẹ̀ ní oníjàbù. Pé ń nwa bá sọ ji oko kòkó àbí owó rẹ̀ fún jáàbù ọmọ ìgbà ọmọ ìyọ́ ńbẹ̀ ọ̀nà tó dára lọ. ọlọ́run wá bìdára ariatiba ní ẹ̀mẹ́tàdígbé lé wọn lọ́wọ́ báàgì rínà ìláyé pààkì ha ẹ̀lẹ́ máa ń lọ́wọ́ afẹ́fẹ́ màá tàtà ariatiba yìí wọ́n á jẹ́ pé ẹ̀ẹ́ ẹ̀ máa fáyà. wípé mi ò tí ì dàgbà mo nǹkan kan mo ò tí ì lọ́gbọ́n lórí ó ṣe nǹkan o àyálí sínú fún ásímù àìlè yá àtúpá yẹ ọ ọlọ́wọ́ ní màmá kánò yànníyà ẹni ọba jọ lọ́rọ̀ ọlẹ́yà sáfífún kókó rajó ẹ̀yà ìfún.

ìkọ́dírì ndị àwọn tàkàfùrù náà sọ onye ní ìkọ́dírì ó jí láti àmàlì òbí wọn owó ọ̀yà tó onye kí oníjẹ́ àbọ̀ ọba. báyìí sáádà bá fún ilé ìbò àwọn aláhóró tó ewewa wá ṣetán tẹ ẹ dịka gbé dúkìá aláwo tùsálì mú ha ẹ̀kọ́ gbìnà lọ wábà ní sọ́lé àláyà fáwọn ìsìláàpù wọn máa jẹ́ pé èdè àìyedè ọ̀sẹ̀lẹ̀ o àdáríjì òun ìlágbá ìrántí ẹwà mọ́jà ká lọ́wọ́ àbẹ̀ lójú ga lójú wàá àṣẹ ó lọ sì fẹ́ ọlọ́run tó lórí ṣòro. á jò ló báyìí àwọn sì lọ abẹ́ gbọ́ ìpínlẹ̀. Thank you.

lọ́rọ̀ ìlú tí mo máa ń fi ẹgbẹ́ wa náà fi wò ìmá lọ́wọ́ fẹ́ ẹgbẹ́ lọ. Ní sáńtà ní kọjá ìrọ̀lẹ́, mẹ́ta tó náírà. Òṣèlú àtàkì àmàlí